خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها فان كل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اخوه الايمان السلام عليكم ورحمه الله وبركاته أعتقد الله عليكم kí ọlọ́run ọjà kẹlẹ́ ẹ̀kọ́ ọlọ́run ọba àtàwọn ọmọṣọ́gbẹ̀ sọ̀rọ̀ ọlọ́run alẹ́ ìwọ̀n sẹ́lẹ̀ àtọ́wọ́ àdúgbò tí ó fẹ́ fẹ́ ẹ̀rẹ́ sọ̀rọ̀ ní ìṣòro lé ọ̀sọ̀rọ̀ kí sọ̀rọ̀ gbogbo wọn. Èyí tó jẹ́ àkórí ọmọdé lè ومن آثار الحضور على المجتمع والأفراد آثار الحضور على المجتمع والأفراد قبائل أو جهد ثم في الوقوف ثم قواقع تريد أجل fún iṣẹ́ ọlọ́run tí ó jẹ́ onípa ẹ̀sẹ̀ fún ìlú ọ̀dọ̀ rẹ̀. Irú àwọn wàhálà tó mú òòlì àwọn ìṣòro tó bá wọn kí ni ó tẹ̀yẹ ẹ̀sẹ̀ olè kí ló tẹ̀yẹ ẹ̀wọ́ nígbà tá a bá gbogbo àwùjọ kò ẹ̀ṣẹ̀ tó ń tẹ̀ ọ̀yọ́ ní ẹ̀ṣẹ̀. Pẹ̀lú àpọ̀ọ̀lù àbí èdè kọ̀ọ̀kan wáyé tó máa ń tẹ̀ àwùjọ lè dá àwùjọ dá ó máa kó níbi ẹ̀ṣẹ̀. Wọ́n bá rí ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan ó máa máa kó bẹ́ẹ̀ tí ó di àìsàn lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀. Ilé ìyá tó ní àfikún yóò àkọ́kọ́ kí ni wọ́n pè ní ẹ̀sẹ̀ àdùnnú àwọn olùmọ̀ràn kí ló ń pè bẹ́ẹ̀. sábà ń sọ nípa ẹ̀sẹ̀ èyí ti pẹ́ sí èyí ti ti àká ìdí kalẹ̀ pé lọ́tọ̀ tẹ̀lé ọ̀dà. àwa ní kí wọ́n náà tó ti àká ìdí. Dáká ìdáwọn tí wọ́n fi ń ṣe ẹ̀ṣẹ̀ ni. Pé ìkà ìjọba ṣe ọlọ́run tẹ̀lú sí ọ ìrìn àká ìdàmọ́lé wò. Òun náà ní ìkan tọ́nà ọba ti ní ṣàrọ̀ pípẹ́ ẹ̀rọ ọ̀sẹ̀ nǹkan yìí. Káwá rí ẹnì kan tó máa ṣe wẹ̀. Ìtọ́nà ọba ti ní ṣàrọ̀ abájọ́ ìṣòro àwọn àìlọ́sẹ́lá tó ti ṣàrọ̀ káwá rí ẹni yẹn ti ń fi ọlọ́run wà. yálà ọlọ́run ti ń ṣàwọn mi abẹ́rẹ́ ìsọ̀ ọlọ́run ayọ̀ ọ̀tẹ́lẹ̀ ọlọ́run ti máa ń ṣàwọn mi káwárí ìwà tí ó kàn mí ẹni ọ̀nà kan ló nínú ti wáyé òun ni kọ́ ti nǹkan ní pé ó ṣe nǹkan kan tó kàn ní kó ṣe nǹkan kan fún alẹ́ rí ẹ̀sìn nǹkan yìí ìyẹn ló pa alátẹ̀rọ rẹ̀ ẹ̀sìn nǹkan yìí pẹ̀lú àtẹ̀rà rẹ̀ àbá àtẹ̀rà tọ̀dọ̀ àdéhùn àwọn Muhammad ọ̀sán àwọn àlẹ́ ọ̀sán náà àwọn àdúgbò tó wọ́n pa alátẹ̀rọ káfí àwọn àrẹ̀ nìkan òun wà sí ẹ̀ tó ló wọ̀ sí tó bá yẹ fún Muhammad ọ̀sán àwọn àlẹ́ ọ̀sán náà ó fún ọ̀nà ẹni bá fi nǹkan ẹlẹ́ tí ó ṣe alẹ́ ní ẹ̀sìn tí ọlọ́run tí wọ́n ti àwọn ọ̀nà méjì tí ẹ̀sẹ̀ lè wá ilé yìí. ó yẹ pé má ti má fi ọlọ́run fi hàn sí àwọn tó wá pa aláṣẹ torí ká ṣe kí hàn sí bílẹ̀bílẹ̀ lórí báyìí ẹ̀sẹ̀ ló wà. tó ìyẹn lè ti tó wà lọ́wọ́ àwọn ọ̀sán ọ̀sán àwọn àdéhùn sẹ́lẹ̀ ẹ̀yẹn ti kúrò lọ́sẹ̀ náà ọlọ́dún wa lè yá àti láàá ọ̀rọ̀sùlà ọ̀rọ̀ ìyá àti láàá ọ̀rọ̀sùlà olùwárí bá ń tẹ òun ọlọ́run ọ̀rọ̀sùlà àkóso ìdíje ọlọ́run ọdún yẹn lè ti ọlọ́run yẹn ti ìdíje ọlọ́run tí wọ́n á tẹ ìdíje ọlọ́run ọlọ́run yẹn ń tẹ̀ yóò ti jẹ ìyá lórí ìdíje ọlọ́run. Èdè ayé báyìí, àwọn tí wọ́n ń mọ́rọ̀ ànábì náà wọ́n kéré mú sẹ́nu ànábì ìfòkọ́dá náà yẹ kàtíyàrá yìí kan ìrònú olùwà máa yá sí láàrá ọ̀rọ̀ tó dà. Ẹni bá ti ọlọ́run àkóso ànábì, ọlọ́run adákẹ́bẹ̀ ò níbi ayé àlẹ́ yìí. Ọlọ́run fa ìnà láhùn náà ọjà àná, fa ìnà láhùn náà ọjà àná. Ilé ẹni bẹ́ẹ̀ yóò wọ ọmọ sí ànábà. Ibùgbé ìlú wa máa yá sí láàrá ọ̀rọ̀ tó dà. ẹni bá fi ọlọ́run àkóso òní fi ọlọ́run pàkọ́lì náà là dọ̀lá láàrú òbí hàn dájú ẹni ẹni ẹni sọnù dọ̀lá láàrú òbí hàn sísọ tó gbòmí mà ṣùgbọ́n wọn máa sọ wá lọ sàwọn ọ̀nà tí ìyẹn ti jẹ ọmọ ọba mi yẹn. na wà lóòkù ẹ̀ka ń sọ yìí ó kún sí ọ̀nà méjì ẹ̀sẹ̀ ń sọ ọ̀nà méjì ẹ̀ṣẹ̀ àkọ́kọ́ òní àlìkàbáàmì àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá gbáǹpọ̀ ní ẹ̀ṣẹ̀ kára ẹ̀ṣẹ̀ ńláńlá náà àwọn àfọ́nàfíkà àwọn àfọ́nàfíkà gbogbo yìí àkùbáwóyí àlìkàbáàmì àdẹ́gbọ́n sọ ní àwọn kàkàbáàmì ni wọ́n ẹ̀kùn ara wọn ní àkùbáwóyí kàbáàmì àwọn gbáǹpọ̀ gbáǹpọ̀ bí ẹ̀ṣẹ̀ àti gbáǹpọ̀ gbáǹpọ̀ bí àtàwọn ẹ̀ṣẹ̀ tó ń àgbàrá yìí àwọn ẹ̀jẹ̀ ńláńlá ẹlẹ́ẹ̀kejì ó ní àsọ̀gbọ́ ẹ̀rù àwọn ẹ̀jẹ̀ méjì bí wọ́n ti ńláńlá tí wọ́n ti níbi náà ẹ̀jẹ̀ lẹ́fẹ́ jẹ́ kò sí sí ìṣẹ̀lẹ̀ rẹ̀ na bó láti àwọn ọ̀rẹ́ ẹ̀jẹ̀ ńláńlá lé ẹ̀jẹ̀ lé nítorí pé ẹ̀jẹ̀ ńláńlá kọ́nà tó lè sàmójú ní ọkọ̀ rẹ̀ láyé rẹ̀ káwọn ènìyàn ní túbá ó dà bọ́ọ̀lù ọba ọ̀tẹ́ ní ìwà ní sí ààrẹ ìjẹ́ láì fi àná ọ̀tọ́ ní táwọn ènìyàn ní túbá fẹ́ pẹ̀lú ti ńlá ńlá ní ẹnìyẹn tó rọ̀ kí nà yẹn lẹ̀ kò sí owó lé káwá ní kí ọlọ́wọ́ bá bọ́ọ̀lù àti ọ̀tọ́ náà ó ní ma tó kọ́ báyìí ọlọ́wọ́ kò ní yàn fẹ́ wá tó kọ́ báyìí ọlọ́wọ́ kò ní yàn ilé ẹ̀sẹ̀ ńlá nìyẹn àwọn onímọ̀ wọ́n làwọn olùkọ́ta rẹ̀ kan náà sáré sí mọ́ àwọn ẹ̀jẹ̀ náà ńlá òun ni àwọn ẹ̀jẹ̀ tó pé ọ̀pọ̀ yíya kúlù dáńbì dáwọ̀ ọ̀lọ́ọ̀hún wọn tàbàbàrú àdá àwọn ìlànà àwọn ìlànà àwọn hajj àwọn ẹ̀jẹ̀ tá a bá rí ní ọlọ́run ọba sọ̀hánà wọ̀tàhálà abájẹ́sọ̀rọ̀ lọ́rùn àìlọ́sẹ́nà wọ́n lé rí pé bẹ́ẹ̀ bá ṣe ń kàn bẹ́ẹ̀ ẹni tọ́wọ́ ní àyè gbogbo ẹ̀sìn tá a bá tí ọlọ́run máa ń lé rí pé wọ́n fi wáyé ọ̀rọ̀ jìyà èyí ń wọlá ó náà nìyà táyà ọlọ́run bá lẹ́nu tó bá ti ti wáyé ọ̀rọ̀ jìyà tó bá ti lè fi iná tó ti ti ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún lánàá ọ̀nà ọ̀gá ìgbàlá ni. tó sábà ti lè yóò ti máa kan sí ká bílẹ̀ tó ẹ̀tẹ̀ lè jẹ bílẹ̀ o ẹ̀tẹ̀ lè jẹ bílẹ̀ o nínú àwọn ẹ̀tẹ̀ ńláńlá àwọn ẹ̀tẹ̀ ńláńlá pé àwọn àwùjọ yìí mo kà á fún pẹ̀lú ńláńlá àwọn lẹ́kùn aláwọ̀ àtúntò rẹ̀ kẹ́rì kọ́kọ́ bá fi ìyà òkè tì wọn àti bí obìnrin ti fi sáfòdé ẹ̀tẹ̀ ọ̀lẹ́ ẹ̀tẹ̀ ńláńlá òní kárí kọ́lọ́dún lè ọlọ́ọ̀fi àdáàbò náà yàánà omi tọ́jú láì ọwọ́ náà. Irú àwọn ẹ̀sìn ọlọ́wà bí yàánà ni, ẹ̀yà mú àtẹ̀sí lọ́sẹ̀lẹ̀ àtẹ̀sóyè píjọ lára àwọn àti ọ̀dẹ̀ lómi òbí lórí ẹ̀sìn. Òkun sílẹ̀ tàbí ìrọ̀tọ̀ mi ọ̀dẹ̀ kàlà ẹ̀sìn ńláńlá òní píjọ ẹ̀yà mọ́tò. Bọ́lá tí ó gbàgbé ẹ̀sìn láì tó gbé àtẹ́tù sọ̀rọ̀ lọ́wọ́ àìwọ̀ sánà ó fi ìyá náà ó fi ti bọ́kù. Ibẹ̀ yìí ló báyà fún òye wọ̀ náà. Tó lọ́jọ́ pé Mùsùlùmí kò gbọ́dọ̀ máa ya fọ́tò. Bó ti ẹ̀jẹ̀ sí ọ̀rọ̀ fọ́tò yìí ẹni sáré ní ọ̀rọ̀ fọ́tò. Ká ló wá sọ àwọn ọmọ amú àwọn èrè sáré ní ìsọ̀kan àwọn ẹlẹ́sẹ̀ Àtẹ̀síwí òun náà àbáwọn ọ̀pá wọn á ti yàpá lórí rẹ̀. àwọn kan bẹ pé èyí ń jìyà lórí ẹ̀ àwọn kan bẹ èyí ń jìyà lórí ẹ̀. àwọn àwọn kan lé kò tẹ̀ sí àtìké ní àtìké ìdè bí ó ṣe lè ń jìyà lórí ẹ̀ àwọn kan tó bẹ̀ káwọn bá ti ṣe ìgbà àwọn kan tó lò pé àwọn ọ̀pọ̀ kan bẹ téyì ò ní ìjìyà lórí rẹ̀ àwọn kan bẹ téyì ò ní ìjìyà lórí rẹ̀ àwọn kan náà wà pa. àwọn kan sọ pé àwọn kan kan bẹ àti kíní kejì ọ̀nà kíní àti kejì ìlú ìjìyà lórí rẹ̀. sẹ́ẹ̀rì ẹ̀fọ́ mùsùlùmí tábàtí tábàtí bá wà pa àwọn àpẹẹsì tábàtí ní ọ̀rọ̀ méjì mọ́síkàtà ah, báyìí àwọn tàbá jẹ́ tọ́lùbùrẹ̀ ìlú àwọn tàbá jẹ́ wọn tí ó gbà ìlú táàkọ́ ọmọ àpá bóòlù àwọn ìmọ̀ rẹ̀ lọ́rọ̀ bá àwọn ẹ̀kọ́ tẹ́lẹ̀ òjò àyè àlẹ́kọ̀ọ́ bá a ti máa ń lò pẹ̀lú ẹ̀sìn náà ìyapa àlẹ́kọ̀ọ́ bá ti máa ń lò pẹ̀lú ẹ̀ ìgbónára ìlara ẹ̀sìn kójá tàyà náà yẹ ẹ̀sìn. a bá ní bá àpá àkókò èjì ló yẹ, àkọ́kọ́ ni pé ọ̀ ní mújú tó bá wù ọ́ pẹ̀lú fẹ́nu ara rẹ̀ ṣe é gbà. Ẹ̀fọ́ àbá ti wáyé parí sí ìwú ló pé mi. Ẹ̀tọ́ bá jẹ́ tọ́jú rẹ̀ nì. Àwọn náà ń gbọ́rọ̀ àwọn àbá, ń kásílẹ̀ àwọn àbá, ọ̀ ní òkè pé mi mélòó làwọn àfáà tó lọ sí báyìí kó wá jẹ́ mélòó ní sí káàkiri àmúta àti àwílọ́wọ́ pé àwọn àwọn olóòrùn sí àwọn tó lọ sí àìpọ̀ àwọn tó pọ̀ wọ́n lè lọ sí ìkànnà tí ẹ pé ẹnìkan wá ríra rẹ̀ ẹnìkan tó tó òní olólẹ́lọ́ ẹni fún aláfòbí ìlú ẹ̀yà lẹ́mọ̀ ogun àkọ́kọ́ wọ́n ti kọjá lóṣù náà tó lè kó bá lè. ó ní wọ́n ti máa ń ṣe nǹkan ogun tẹ́lẹ̀tẹ́lẹ̀ bàtí wọ́n á ní wọ́n já ogun yẹn pé ogun ẹ̀sìn ni wọ́n á wò pé àwọn ọ̀rọ̀ ogun yìí báwo láti ṣe. àbíkọ̀ ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá àwọn àgbẹ̀ká tó ti lò rẹ̀ bàtà tó ti lò rẹ̀ àwọn àgbẹ̀ ní ẹ̀já fún yìí àwọn ní àgbọ̀rọ̀ nínú ẹ̀bí sí bẹ́ẹ̀lì rẹ̀. Ó gbé ọmọ sọ́ọ́bà kátá wọ́n lọ pọ̀ pé àgbọ̀rọ̀ pẹ̀. Kálẹ̀ mi lọ sí ọlọ́wọ́ rẹ̀ sọ́nù bọ́ wà rẹ̀. Wọ́n lọ bàbá ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ Owó nìkan tọ́lé lè lójá olóyè pé àmì mi àmì àpẹẹrẹ ni olóyè ọlọ́wọ́ àti ọ̀yà pàṣẹ kalẹ̀ ó gbé sọ́kọ́ ti wọ́n fi ìlú Sàrẹ́gbò bẹ́ẹ̀, lákanáà lápàwọn sọ́pàá lákanáà wọ́n náà rí lágbó mọ́lù tí wọ́n jẹ àkọlífà. Wọ́n rú náà wọ́n ká lọ sí ilẹ̀ Ṣam tí àbúgbéga tó jẹ́ olórí ogun tọ́ sí ilẹ̀ Ṣam. Àwọn tọ̀rọ̀ ó wá tẹ̀lé àwọn sọ̀rọ̀ ó wá tẹ̀lé níbi tó ń lọ yàgò. ọ̀kadà bàbá wọn wọn àfọwọ́ ìtàlá ilẹ̀ àbíyọ̀ gbẹ̀dà. ẹsẹ̀ kan náà ló mọ̀ mú kéde àtàkàdá ó kọ lẹ́tà sí àgọ́ ìgbẹ́dà pé bí lẹ́tà ìbáfilẹ̀ sí ọ lọ́wọ́ ọ̀ọ́ fi sáwọn lẹ̀. ọ̀gbọ́n ní sọ̀rọ̀ kí wọ́n rí bẹ́ẹ̀rù kí gbọ́mọ̀tẹ́lẹ̀ yìí kó má tẹ̀lẹ̀ sí i àgbẹ̀lẹ̀ bá yára ní òwá tó bẹ́ẹ̀ ní gbogbo wá pé ọ̀fẹ́ kí n sá mèjèèjì kádàrẹ̀ láyé àṣọ́rọ̀ náà láti di kádàrà ọlọ́run ní kádàrà ọlọ́run ṣùgbọ́n kí wọ́n wá ìyàwó ṣọ́ọ́bà ní báyọ̀ bàbá ìlú ọ̀rẹ́ lẹ́yìn gbogbo àwọn sábà wà lóde ó lẹ́tọ̀ọ́ kí sẹ́fún yóò gbọ́dọ̀ yá máa kọlífà rẹ̀ ẹ̀ nítorí lè mú ẹni kan máa kọlífà àgbọ̀ ọ̀gbà ọ̀gbà wọn á tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àfi kan kan dandan lé lérí púpọ̀ mẹ́ gbogbo àwọn tó ń jẹ́ ìgbìmọ̀ wọn rù láwọn sábà wọn lọ sí mọ́tò yẹn ọ̀jẹ́ ha abúlé náà àbúrò fún àwọn wá dé ó ní kan tó ó kó orí wọn nìyí ìdáhùn ẹgbẹ́ pẹ̀lú ẹ̀rí lọ́sọ̀rọ̀ nípa ọ̀hánà sọ̀rọ̀ bá wà ní ìtọ́jú náà kódà ẹbí bẹ̀ sílẹ̀ òkòkò jáde kó bẹ̀. kí ló kọ̀ jáde àníkó jáde kó bẹ̀ olókọ̀ jáde àníkó kọ̀ jáde. ó ní ẹ̀rí ìgbọ̀ ọ̀sọ̀rọ̀ bá ìtọ́jú bá wà ní ìtọ́jú náà ó lóun gbọ́ sílẹ̀ fún ẹgbẹ́ wà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tẹ́ ẹ bá sí bẹ́ẹ̀ ẹgbẹ́ ọ̀rọ̀ rẹ̀. báwo ni mú ẹgbẹ́ ọ̀rọ̀ rẹ̀ wọ́n lè wọ́n sọ̀kọ́ sí ipò rẹ̀ ó ti wà lórí àkọ́kọ́ rẹ̀ tábà ti rí àwọn àǹfà àwọn àǹkà wọ́n lè fi láà lórí mọ́tàlá kan kí ni àwọn ọmọ òjò náà lẹ́yìn àtàkùn àwọn àbá àwọn àtàkùn àwọn àbá kí láwọn àwọn kan wáyé lọ́wọ́dì ẹlẹ́ẹ̀kejì nínú táwọn ìlú táyọ̀ kú díẹ̀ káàdó pé àwọn tí wọ́n bá mú wọ́n kíkú ẹlẹ́ẹ̀kejì tó yàtọ̀ sí díẹ̀ ọgbọ́dọ̀ wọn tó bí ẹni àlùwò mọ́ ọwọ́ lórí ẹ̀dá àwọn lẹ́yìn náà kò bí ẹni àlùwò mọ́ wọ́n fi ń mú wọn pé àwọn tó ní wọ́n ṣe olùpẹ̀lú pẹ̀lú pẹ̀lú èyí òṣèwọ̀n tẹ́fà tí kọ́kọ́ kìlọ̀ fún alákọ̀ọ́kọ́ náà kámọ́ wo ìfẹ́ ẹnu kámọ́ wo owó lè rí lẹ́fẹ́ lẹ́ni tó hàn lẹ́ni tí òwú ọ̀nà ló ń gbé náà ah! gbogbo àwọn ẹ̀mí náà wáyé òun mọ́ orí orí tẹ́lú wà lé tí ò sí ìyèméjì tó láyà rẹ̀ ayé ìyèméjì ti lọ́wọ́ gbogbo tẹ́fà tí sábà ń ṣe sáré lọ wọ́n wà lọ sẹ́nu oníkà ṣe àwọn kámọ́ ṣe àwọn ọmọdé á ṣe àwọn ẹni kọ́dà tí ò bá gbogbo ìwọ ẹ̀sìn àbí tẹ̀sí ni o ẹ̀wù mọ́tò sàkọlẹ́dẹ̀ yìí tàbẹ́ sàkọlẹ́dẹ̀ yìí tí ó bá gbé ẹ̀wù gbogbo abẹ́lẹ́lẹ́ yìí ìṣe ní àwọn ọmọ rẹ̀ léwalé rí tàbí ní àwọn ọmọ fílà bí jẹun abíjẹ́sì ní lọ́sí ìgbà tàbátàrùn àti àti àkọ́kọ́ sàbáyà fọ́nù àmà ìgbàlájá pé látàbáyà ọ̀dọ́ tó ọgbọ́n látàrí tó tàbátàwà ní ẹlòmí ó fi sáwọ̀ lọ tó bá lọ rẹ̀ àgbọ̀dọ̀ ṣe ń rí ẹ̀yẹ̀dà àwọn káyẹ̀ ń ọ̀pọ̀lọpọ̀ àwọn tí a ń gbọ́rọ̀ àbá àìní ọ̀nà tí mo ti tó. ó ní inú bẹ́ẹ̀wẹ̀ tó kọjá lọ àti àwọn eré ìṣọ́ àwọn ètò tó ń bù. ìlú náà àbá dọ́kítọ̀ mohan bàtà parí ìmọ̀wọ́ ọ̀nà wọn á bèèrè àpè ìlọ ọmọ nípa ọ̀rọ̀ píjọ nípa ọ̀rọ̀ máa bẹ́ẹ̀ ní ti èyí tó bá jẹ́ ìtẹ́lẹ̀ tó tó japa èyí tó bá jẹ́ tí wọ́n yà pẹ̀lú kámẹ́rà sáàmì lónìí orí gan ọwọ́ yà orí ẹni tó sọ fún ọmọ ọ̀rọ̀ ẹkú wọn ní àwọn kan sọ pé méjì àwọn ọmọ yàrá nínú àwọn kan náà àwọn kan nìyí tó ẹ tó bá yà pẹ̀lú ọwọ́ wọn fi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rò ní ẹ̀ ní ìlú ọ̀rẹ́ àwọn kan ní ilé ìgbìmọ̀ àwọn àtọ̀ eré o bí máa ń sọ ìlú ọ̀rọ̀ bá lọ ní ọ̀rẹ́ rí kó ọ̀tọ̀lẹ̀rẹ́ àti ìdèrè wà ọ̀tẹ̀ yìí wọ́n drọ̀ pẹ̀lú ọwọ́ báyìí àbá drọ̀ pẹ̀lú òwú àbí wọ́n drọ̀ pẹ̀lú nǹkan mí ìyàtọ̀ sí kámẹ́rà gbogbo wọn gbà pé àwọn àbábápẹ̀lẹ́ àbábápẹ̀lẹ́ wọn ní àwọn ọmọ ìgbà tí wọ́n yà pa òun ní sábà yà pẹ̀lú kámẹ́rà àwọn kan lè sàwọn ìwọ̀n ló dé wá nígbà àwọn tí wọ́n gbà pé yẹn bá gbóòlù gíláàsì láì sí rèé tí mo ra rẹ̀ ní tí ò bá sí ìmọ̀lẹ̀ kò rí ẹ̀rọ gíláàsì à ń fi abẹ́ àwọn ní wáyé pé ti kámẹ́rà ní sí láì sí bẹ́ẹ̀ àwọn ní kejì àwọn. tẹ́lẹ̀ ti di àwọn ní àá ah, gbogbo ẹ̀ ní súrọ̀súrọ̀ náà ní yẹ tó ìjọ fọ́tòfọ́tò náà tẹ́gbẹ́ tó ṣe yìí tí wọ́n Ọ̀rẹ́. Mo wọlé lórí. àwọn bẹ́ẹ̀ mọ́ kíkún ti wọn àwọn ihe ìlú ìtọ́wà ní àwọn ó jáde náà bá na ẹni máa kan tó sẹ́ǹdì gbére yẹn ẹ̀mí nìkan tẹ́lẹ̀ o ẹ̀ẹ́dì ti ká ẹ̀ẹ́dì ihe

èèyàn ó fa àfàwà nínú ìdílé bèbè ìkún wa. Òun ti ẹ̀hún ti pẹ̀lú ìṣàlùkẹ́ ètò bá ní kẹ́mẹ́rà kámẹ́rà lò tó lè ta ọ. Mo ní ti tó dẹ́ ẹ̀kọ́ ní ọ̀sán náà lọ. Ìjọ àwọn olùkọ́ ayé pé wọ́n ti kó àwọn àfà tó tí wọ́n ti lé ẹ̀kọ́. Àwọn àfà tábàtò bá wọn jáde náà lórí ti ẹ̀ òun máa sọ̀rọ̀ kó fún gbogbo wa kọ́ kalẹ̀ ńkọ́ àdébí ọ́ ní òun bèèrè mí àti àbáwa ló jẹ́ ìyàwó ẹ̀nà ọ̀nà ìjọba náà fún ìfàlàbíyà tó wọ́n sọ bó ti ká máa lò àdáàbù àlèsílà àdáàbù àlèsílà ọlọ́wọ́n máa ní yọ̀dá bá máa amọ̀tọ́ sí lórí ẹ̀ ká bá ti rí ìlàbà ìjàpá ọ̀nà wo láàmú lílò pẹ̀lú ìjàpá àwọn àpá ẹnu ní òní ọ̀pọ̀ máa máa tẹ́lẹ̀ mẹ́bẹ́ tó bá ti bí àpá fún tó lọ rí ẹni tí ò bá ti mú tápá rẹ̀ lọ sílẹ̀ yìí kọ́dà ara ọmọ tàbí ìgbẹ́ náà àpàdé ọjà náà lọ́nà ọkọ̀ sàmà àlùbáyọ̀ rẹ̀ náà lọ́wọ́ náà nípa ọ̀rọ̀ ọjọ́ bá ti di níbi ìrùkọ́ kájọ àpàdàbáyà òkè náà rẹ̀ kó wá dá ọ padà bí ìgbáyà alìbáni ìdílé àtún tọ̀lẹ́ àyà àpapọ̀ náà ní orí ìtọ́jú nǹkan tó yẹ pé èsì háàdù lásán lọ sí ọ iná sún sọ̀rẹ́ ṣùgbọ́n tí ìwádìí náà sọ̀rẹ́ lórí ẹ̀ ìgbé nígbọ̀ láàlú àti bídíà ọ̀sẹ̀ pọ̀jù gẹ́gẹ́ bí ti ṣùgbọ́n lọ fi ojú gbogbo àti ìgbésà ti lọ a lọ nípa báyọ̀ tẹ́tẹ́ àwọn orípa tẹ́ bá ń tẹ lọ kí lè tọ́ di ẹ̀tẹ̀. Bábẹ́ bá ti ń tẹ̀wá yìí kí ló máa ń tẹ̀lẹ̀ fún ẹ̀dá tó máa ti ń tẹ̀ kí ló tẹ̀lẹ̀ sí. Àbí àwùjọ tí wọ́n bá papọ̀ lórí ẹ̀tẹ̀ kí ló tẹ̀lẹ̀ sí wọn. Ládùúgbò àtàlà ẹgbẹ́ ló bá ti bẹ̀rẹ̀ ọlọ́run àtàlà mi ló lè kan ní àwọn ọmọ fi ní àwọn tẹ́ bá ti ń lẹ̀tẹ̀. Àbí tán pa wá láti ẹ̀sán ní káàtì táàtì oníbèrè ń lẹ̀tẹ̀. Àwọn lẹ́tẹ̀ fún bẹ́ẹ̀ ló sọ́nà méjì àwọn kan àǹtàbáyé àwọn ẹ̀sẹ̀ ńláńlá àwọn kan sọ̀wọ́ ìlú àwọn ẹ̀sẹ̀ wo àwọn ẹ̀sẹ̀ kékeré àwọn ẹ̀sẹ̀ ńlá wọn pé àwọn ọ̀nà wo láti dá ẹ̀sẹ̀ ńláńlá mọ̀ ká lè mọ̀ pé ìtọ́ mọ̀ pé ẹ̀sẹ̀ ńláńlá ni ẹ̀sẹ̀ ńláńlá ni wọ́n á lọ fún wa láwọn àpòjúwe kan kan tó yára pé àwọn èèyàn bí ẹni gẹ́gẹ́ bí ẹ̀sẹ̀ náà ká tó wá pé ní ẹ̀sẹ̀ ńláńlá nínú àwọn àbáwá ni wọ́n á kó ẹ̀ṣẹ̀ lánlá òun ni ẹ̀ṣẹ̀ tó wọ́n bá ti lérí ìyá náà fún yàn ọ̀pọ̀ náà wọ́n ní wẹ́n àtẹ̀sùwé gẹ́gẹ́ ní píntọ̀ kéèyàn mọ́tò gbẹ̀rẹ̀gá mú ọ̀rọ̀ ìyá àwọn àpárá ní orí pọ́tò jìnnà àlùmọ́hí ètò dá tó tọ́lù rẹ̀ kéèyàn jìnnà sí gbogbo ẹ̀ ètò dá mú. nítorí àdìsá ní mọ́tò tó fọ́ tó lọ́wọ́ lórí tọ́lọ̀ bá ti tẹ́ ní àwọn àwọn òpin kí ló ti tí ló fi tẹ́ ní àwọn òpin kápọ̀ lọ́wọ́ kábá ti mọ èyí tí tó fi èsì kan ní àwọn nǹkan tó ti rà sí tó fi tẹ́ ní àwọn nù àwọn nǹkan tó wá fara jọ nǹkan olè àwọn òparapò tó bá pé ìdí yẹn èyàn lè rí níbi nǹkan tó parapò yóò tẹ́lẹ̀ yìí àwọn ìfẹ́ ló pa lọ ni èyí tí wọ́n tó bá mú ọ́tò táyà nílé ìfẹ́ yàmí àtẹ̀lẹ̀ àbẹ́tẹ̀sẹ̀ ayọ́lẹ́rẹ́ ní tọ́ọ̀fì nímú olùmọ́sọ̀ yìí tí ò fi nínú òní sọ yìí. Àlẹ́sọ̀rọ̀ àdìsàbúlá ní àbá ó ní àkọ́kọ́ ẹbọ. Pẹ̀kọ́ ẹbọ kọ̀kọ́ ṣẹlẹ̀ lórí ayé báwọn yóò tẹ̀ pẹ̀lú ọmọ ọba. Tẹ̀síwìrì píjọ píjọ ló bí. Kí ló bí? Píjọ ló bí. Àwòrán àwòrán àwọn ẹni ọlọ́run làwọn èèyàn rà ni wọ́n yà ni wọ́n ń wò. Àwọn ẹni ọlọ́rin àwọn ẹni ọlọ́rin olóògbé ẹbọ lónìí. Jọ̀mọ́ èyí sẹ́kọ̀ọ́ yà alẹ́ rí jábà lè rí bẹ́ẹ̀ èyí tó yàtọ̀ ìjọba ọdún jábà lè rí bẹ́ẹ̀ alẹ́ rí bẹ́ẹ̀ èyí máa fún àwọn àpẹẹrẹ dáadáa lápẹjú ẹni sí tẹ́pẹ́ nínú àkídà tó burú sí Yorùbá ní wọ́n ló fọ́ ọlọ́mọ èso kó tó wá jó bẹ́ẹ̀ Yorùbá gbà tó fọ́ ọlọ́mọ èso tí wọ́n á kó sí wọn tó kí wọ́n gba ti kó ti kú lọ́nu àwọn pé kan lè sùn tí wọ́n àmì pẹ́lẹ́ kó sùn yọ́

lórí pọ́pù ìdàrí wọ́n kí pùpù ọ̀nà ní pé èyí tó bá jẹ́ ti kámẹ́rà yẹn kìí ti àárọ̀ bọ̀tún wọ́n lù mọ́ kọ́júmọ̀ wọn tí ẹ̀bá wọn kọ́júmọ̀ wọn abẹ́ẹ̀kẹ́ ìrìnàjò àti àárọ̀ mọ̀ nígbà bá wọ́n nígbà tí wọ́n sọ ọmọ tí pọ́pù ti di àárọ̀ pé wọ́n dà sí àlẹ́ ti sọ pé ẹ̀ẹ́rì pé ẹ̀bọ̀ ni ó lè tẹ̀lé bẹ́ẹ̀ bọ́ wọ́n ní ó ní ní ṣé Adam ọ̀ṣun ọ̀gbà ọ̀tá ẹ̀ nínú bọ́ọ̀lù tí wọ́n ti wọ́n ti àwọn tó bá jẹ́ wọlé tó fẹ́ àbáwọn tó bá jẹ́ ẹni tó lè kéwú náà wọ́n ní wọ́n fi fọ́tò ẹ̀ṣọ́ sí adáwọ̀dì yẹn wọ́n ní kàdé ẹ̀sìn fọ́tò ẹ̀kú tó gbé ga fún wọn. àwọn àwọn òbí nígbà fọ́nà máa ń rí wọ́n bẹ̀rẹ̀ ìdí wọn wọ́n ní pé ẹ̀yin fọ́nà ẹ̀yin fọ́nà ọlágbó ibáyìí pọ̀ sí ní àfíà tó sọ tó bá rẹ̀ ọ̀gbọ́n ni kí ẹ̀ jìnà tèmi ní àwọn ní ìjẹ́lẹ̀ kejì àníṣe ọlọ́run wọn lọ sọ́lá wọn ní ìlànà màláìkà náà tẹ́lẹ̀ kò rẹ̀yìnlẹ̀ fi yí sùrọ̀ sùrọ̀ gbogbo títọ́ ìkẹ́lẹ́ mi bá yá kílọ̀pù èwo ló kí yájú ànẹ́bì sọ̀tọ́lá ó ní tẹ́ ẹ bá bẹ́ẹ̀ nínú láìka wọ́mẹ̀ ànẹ́bì yẹ ẹgbẹ́ eré rẹ̀ ẹ̀yà erígbò ó wá dàbẹ́ bí ibi lókùnbà tí ẹ̀nà tí ẹ̀nà bá ti ní eré làdóso pé wọ́n kẹta ànẹ́bì ní eré gángan ó ti fi jọ ṣùgbọ́n bá lọ wọ àwọn eré yìí méjèèjì yìí á rí pé àdídá mọ́ yà ni àdídá fi nǹkan mí yà ni àdóso kájí nà ni wọ́n ní olùwà ìyàwó rẹ̀ kó sáwọn náà fẹ́ fẹ́yà sàárọ̀ gbọ́dọ̀ lọ́ta tó wù. àìsà wọ̀dí ọmọ ọ̀dà láàyè ha ẹni wọn wò náà ah! àti ìfẹ́ ní olùwà ra aṣọ kankalẹ̀ ní padàbà dé báyìí òun ń kọ́ lórí mi. ẹ̀yin obìnrin ẹ̀yin ẹ̀sẹ̀ ń kọ́ àkókò dáfẹ́ káwọn ọkùnrin náà káwọn ẹ̀kọ́ kan bẹ́ẹ̀ àníbi sọ̀rọ̀láwọ̀ àríwọ̀tẹ́lẹ̀ àwọn obìnrin rẹ̀ ó tíráàmù ó tẹ́rìn àjò tàbí wọ́n ń darí pọ̀. àìsàn tí a máa ń tẹ́lẹ̀ àní ha òun ti wá ra aṣọ tí ó fi ṣe kọ́ńtì tuntun tó dáa tí ó wúyẹ dáadáa ó ti kàlẹ̀ ó ti pàdé pàdé débà yìí wọ́n tà ó mọ̀ pé táwọn ọba tíráàmù ó dáa náà bá lé dáadáa kéde òmò jáwọn lé òkòwò ọba ní yẹmọ yẹmọ ẹni dájú àbúkọ ọkọ ọba ní yẹmọ yẹmọ yóò tó òun lànàbí ìfọwọ́ náà àwọn ọkùnrin tó ààrẹ bọ́nà náà bá ń dájú àbú ẹ̀ bá ti dé ẹgbẹ̀ ránṣẹ́ káwọn lé ẹwà ìyá mọ́sálásí ẹwà ìyá mọ́sálásí kàbẹ́kì ìgbàgbọ́ fún yẹn kọ́ mọ́sálásí o ọdún aránṣẹ́ sí ọgbọ̀n abájá pé darí o àwọn mọ́sálásí bá ti ẹ̀rẹ́ àwọn oúnjẹ akẹ́kọ̀ọ́ tó kó sí ọ̀nà tó kó sí ẹ̀kọ́ tó lè fi ẹ́ ọdún pẹ́pẹ́ ayé tó kó bá wọn ẹ̀rọ tó kó sí eré bẹ́ẹ̀dì yóò lè fi ní tó ti kókó ìgbẹ́yìn bá kọ̀ ẹ̀ ẹ̀mọ́ yọ wọlé ẹ̀mọ́ yọ wọlé aláàbìnrin àwọn ìsànà wà lónìí fóònù wà àwọn àlẹ́kùn omi wà pàtí èdè gbogbo lórí àyè so àìsà àti ọmọ òtàlà alẹ́ ha ó wà fi pọ́tì nìyẹn fún ẹnu ìfàdà mọ́nà wà fi ẹ̀sùn èyí pító bẹ́ẹ̀ tó dé pẹ̀lẹ́ tó dé pẹ̀lẹ́ mú abẹ́rẹ́ báyìí alẹ́ bá dé ah! ni alẹ́ bí mo ti kú ọ lọ́wọ́ Bọ́lá ti wọ́n sọ́dá ní ti pẹ́ ọdún tí wọlé, àìsàn wa gbọ́rọ̀ sí àgbáyé, àníbìnà tó lè lọ wọlé. Bàbá ìdá ó ti ọkẹ̀ báyìí, ó wá rí ojú àdájú gbogbo náà dára. Àdájú ìbínú. Àdájú ìbínú. Àtàlẹ́ wa bínú, wà ní lórí, ó ní ọkọ̀ ìyàmọ̀ ìná. Ọkọ̀ ìyàná, ó wà ìtàkọ̀lẹ̀ tó fi owó orí ra. Ẹwà ọmọ ìyá dáadáa, kí èyí ò sí ẹ̀mọ́ lọ́sẹ̀ kí n já lóòlò àìsà já àlejò ní ilé àjùmọ̀ àwọn màláìkà gbogbo ilé títí ìjọba ti wà pẹ̀lú rẹ̀. eléyìí ọ̀rẹ́ ìlànà lásán ó tó àti tán fi àwòrán ìlera ni àti òfin àwòrán ìlera ni ẹ̀fẹ̀ ẹ̀fẹ̀ nàìjíríà wò. àlejò sọ̀rọ̀ máa wà lọ́sẹ̀ náà kọ́dà wọ́n fi àlejò sí wà nímà àti jẹ́ tó yẹ kó tó lẹ́kọ̀ọ́ láti ṣe ó ti débẹ̀ lọ́dọ̀ ayé ọjọ́ ọ̀tá rà ní wọ́n ní ayé òkè òkè àná rẹ̀ yorùbá òun lòun lè fọmọdé yóò ní fọmọdé ọmọ òdébẹ̀ mọ́ táwọn fi jẹ́ ẹjọ́ yóò ní fọmọdé ó ti fọmọdé ọmọ òun òdébẹ̀ mọ́ kí ni lọ́ọ́ ṣe lè nínú alẹ́ ti jẹ ọmọ òun ní bẹ́ẹ̀ tó dá anábì máa ń lọ lé anábì máa ń lọ lé ọmọ ọmọ rẹ̀ wọ́n ní kọ́ gbogbo àwọn báyìí gbogbo gbogbo ẹ̀ máa ń lọ sálàmọ̀sọ màáyà náà di ẹran kò sí ìkan gbogbo ẹ̀ wọ́n dá aráàlú wa pé àlejò ti rí àtẹ̀jẹ́ wọ́n ti gbà báyìí ní àlejò ti rí jáde àlejò ti rí jáde kí ló dé ọlọ́wọ́n ní jẹ́mẹ̀ ọmọ òbí bọ́ tó wá ọ̀rẹ́ amòfin bẹ́ẹ̀ ti amòfin bẹ́ẹ̀ láwọn afáàmì tábà ti gbogbo wá sí wa lọ wà nígbà ní ìyàwó ní ìkómọ ní tó bá ti ń ṣe ìkẹ́ ẹ̀ṣẹ́ bẹ́ẹ̀ káàkiri kàpò bẹ́ẹ̀ tó bá ti ń lù bẹ́ẹ̀ ọ̀tọ̀ àpò bẹ́ẹ̀ tiẹ̀ pàápàá bí nǹkan bí kábẹ́ lórí ọmọ òṣèlú títẹ̀ ìṣẹ̀lẹ̀ tí so ilé yìí ó ti fún wa pé àti tó jẹ́ ti òde òde àti tán fọwọ́ yà àjìnà sí. ẹ̀fẹ́ wà wà bẹ́ẹ̀ àníbi tí ìmúna àṣàkà náà àdáyàrá manzilata yóò wọlé àyàmà àlùfẹ́ ẹwọ àdéhùn àdéhùn sọ̀hẹ́ ọwọ́ wọn kọ́ rí àdébí ìnà aṣájà náà ìnà aṣájà náà nínú àwọn tíyàwó gbẹ̀gbọ̀n tíyàwó lè jù mọ̀nzílàtà ní ipò bó ti jẹ́ bá àwọn àwọn tẹ́pẹ́ ipò wọn ẹ̀ẹ́dẹ́yà ipò lágbàjì àmọ́ ní àwọn tẹ́pẹ́ ìyàwó gbogbo kan jù nípò yẹ́wọ́n mọ̀lẹ̀kẹ̀yàmọ̀ lọ́jọ́ àti kìíyàmà alùsọ́gbùn òun àwọn tó bá ya píkọ̀ ní ẹ̀tọ́ ohun tẹ́ àpapọ̀lá àti ẹ̀tẹ́ ìwọ̀n lọ́nà míì ọ̀ lọ́nà mímọ̀ bí yọ bábá lẹ̀ bọ̀wọ̀ sáma ọmọ tánà ní ìkọjà tó ń sáwọn ìjọ wá ní ìkọ̀ sáma tàbí mọ́ta ìrẹsì ìjọ mọ́rin àdúgbò pé ìwọ́gbọ́ ní ilé gẹ́gbọ́ àwọn ẹgbẹ́ anábì anábì ní kọ́mọ́ tí wọ́n gbà náà pé ó ní àti àbá kí màá jẹ ìwé tí yàrá ìjọba lọ́wọ́ tí wọ́n mọ̀ sí ẹ mọ̀ lọ́wọ́ sí oúnjẹ ká máa lù pẹ̀lú wọn bá nìyẹn o kí ló dé sáà lè ṣe pẹ̀lú èèyàn òfin ìjọba tí ń sòfin díẹ̀ àwọn ọmọ wa pín anábì sọ ọmọ àwọn ẹgbẹ́ sẹ́nà ó ní àwọn tíyàwó ní agbára ìjàmà ẹni máa yàtọ̀ tó ní o anábì ní kúlù sọ́wọ́

ẹni ká lọ kẹ́kọ̀ọ́ ẹni ká lọ lé kéwú ẹni ká lọ léwé ní ọjọ́ tó lé kéwú tó léwé nínú náà wọ́n ni àbọ́tò fẹ̀ẹ̀rẹ̀ ayẹ̀sí ká lé àti ìjọba náà àìwò lérí ìlọ́sẹ̀ aráàmù ẹni ká wọ́n ni wọ́n lọ́wọ́ ṣe dókítà ẹni ká wọ́n ṣe dókítà àìbẹ̀kọ́ àkọ́bẹ̀ èyí ó sì máa ti bá jọba ṣe gbọdọ̀ lé id card wọ́n fi gbọdọ̀ wá bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ náà ara ń tá ẹgbẹ́ owó gbé ẹ̀sìn tó mìíràn mú láyé ara mú lápù náà lọ́wọ́ ti dé ọ̀dí àná wọ́n ní kọ́kọ́ gbà ẹ̀rí kọjá wọ́n ní kọ́kọ́ gbà wọ́n rìn àwọn òfin máa tọ́jú gbà wọ́n rìn wọ́n ní kí àwọn ọmọ wọn di àjọ náà ni àwọn òfin ọlọ́run bá ọlọ́wà fi ìṣàkàṣẹ́ pé gẹ́gẹ́ sí ọ̀fẹ́ dé ènìyàn aláyé àdàmù kọ́lápọ̀ owó làbí fún ọ̀rẹ́ ara táàmù ọlọ́run bá ẹ̀sìn islam ẹ̀yà gbọ́dọ̀ ọlọ́run àtàjẹ́ mùsùlùmí ẹ̀sìn tó bá lè jọ ọ̀rọ̀ ẹ̀dẹ́ ìlú wọ́n mọ̀ nígbàlẹ́ àgbòrò rọ̀ necessity àwọn ẹ̀rọ tó súnmí ìfòsọ́mọ́sọ́ fẹ́ dá sí àwọn nǹkan sáàsì ní àwọn ọmọ ọ̀fẹ́ sí bẹ́ẹ̀ ọ̀rọ̀ gbọ́dá sí tó ọ̀rọ̀ náà lọ́wọ́ pàtíkọ́ sí kàyẹ olóògbé ọ̀rọ̀ kìí ní gbogbo ọ̀rọ̀ jẹ máa wọ́n tẹ́wàjú ọ̀rọ̀ iná wọ́n lè wà dọ̀rọ̀ tún ìkọ́dàrún ìkọ́dàrẹ̀ ha

wọ́n ti ṣe ilé òun ọkọ̀ tẹ̀lé ọ̀jẹ̀rẹ̀ ajá àti ọ̀jẹ̀ ẹ̀rẹ̀ ẹlẹ́dẹ̀ ìwà ìwà wà ní ìdí sí kan ó ti jẹun pẹ́ díẹ̀ ẹ má sì ní gbọ́ o kìí ṣe pé bí ọ́ o alẹ́ nìkan jò ní ojú ọjọ́ òun sí kọ́dà ó ní ojú ẹ̀dùn kọ́dà tí wọ́n fi jẹ́ àkàrùn alẹ́ fẹ́ yọ mí lọ́rùn ebi ọjọ́ kan fẹ́ yọ lọ́rùn bí ojú ọjọ́ kan kọ́ o ẹmọ́ ti lọ́rọ̀ mọ́ orílọ́ kálùkù ti kálùkù lọ́rọ̀ ní lọ́rọ̀ ní lọ́rọ̀ ní a ń sílò dé èyí ò jẹun tí oúnjẹ yíwá tí pé àìjẹun yíwá bá ló gbà ẹ̀mí pé ọ̀rọ̀ rẹ̀ kò wá sí nǹkan pé ìtọ̀rí àgẹ̀lẹ́lẹ́ láti tó bá

ọ̀tọ́ alhamdulilayi agbọ́bọ́nù ọkọ̀ máa kú sínú báyìí pé àìbá àmọ́ ìrìnàjò ní parí àtúnlẹ̀mọ́jú dájẹ́ àtọ́kùnrin báyìí máa lọ ó wà níbi kẹ́lì ẹwọ bọ́pọ̀ níyà àwọn nǹkan tó bá jẹ́ gbogbo nǹkan láwọn yà sí o ọ̀fẹ́ ti jẹ́ níbi ọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ ilé ìwé ọ̀fẹ́ ti hajj tó wa ọmọdé àwọn tó máa ń bẹ̀rẹ̀ id card ṣe pé kò ní ìtumọ̀ bí àwọn mẹ́rẹ̀ ẹ̀sẹ̀ sábò gbé ní àwọn bọ́ọ̀nà ẹ̀mẹ́tẹ̀ àwọn ẹ̀sẹ̀ kìtì wọn àtó ní id card kan sí ẹ̀sìtì kí gbọ̀ngbọ̀ tó wà mẹ́ lẹ́yìn ẹ̀ tó jẹ́ president amiru adúláyé àti secretary ó ti tó kí ló ti fàájú wọn nígbà wọn bá fẹ́ ní mímí pẹ̀lú school authority àbábẹ́ lọ sí ọ̀dọ̀ gọ́ọ̀mẹ́ntì tó bá níbi láti lè fi fira náà pé àwa ni èmi ni pẹ́sidẹ́ntì àbí ìbábẹ́ tó lọ́wọ́ tó bèèrè àdìgbà di ẹgbẹ̀rẹ̀ tó máa bèèrè pọ̀lú bèèrè àbí òyìn ní gẹ̀ẹ́rẹ́ yìí bákan náà lára wọn tó jẹ́ àwọn lẹ́pẹ́ ọmọ wa fi ìyá náà kó òní kíkó tòkòtò ọjà gbogbo bẹ́ẹ̀. Ara kẹ̀mí rọ̀ ni o, ẹ̀ṣẹ̀ ńláńlá òun ni kírísókò tó yán kọjá gbogbo bẹ́ẹ̀. Kìí ṣe ẹ̀ṣẹ̀ kékeré rárá. Àwọn èèyàn tẹ̀ lọ́wọ́ ilé ẹ̀sẹ̀ ńlá òjò ti wà yìí, ká wá ní àwọn ìgbé ní kékeré ẹ̀ṣẹ̀. Ọlọ́run ti yà mẹ́rin. Àníbà Muhammad sallallahu alaihi wa sallam, ó ní kan náà sọ̀hábà rẹ̀, Abdullahi ibn Umar, Abdullahi ibn Umar, wọ́n kọjá lọ, àlẹ́bíwárí àlẹ́bíwá lo olùgbóló nǹkan bẹ́ẹ̀ àlẹ́bí máa bí ó máa ó máa bí láì àlẹ́bí máa bí láì dáa àlẹ́bíwárí àlẹ́bí mọ́ni àǹtà díẹ̀ díẹ̀ sí màdára bí àwọn olè ti máa bèèrè ọwọ́ mọ́rù pé mọ́ni àǹtà tẹ́gbọ́n pé nílá bàbá ó ní mọ̀ni àǹtà tàníọ́ àbúláì ní àná àbùdùmọ̀ rẹ̀ torí ó kọ́ rẹ̀ tí ń jẹ́ lóṣẹ́ kánàbí ẹgbẹ́ mẹ́rin àǹtà kálí muhammadu ni àbí yakubu ni ó súnmọ́ kálí máa bẹ̀rẹ̀ mẹ́rin àǹtà àmọ́ tó ní ọkọ̀ tí ń jẹ́ gẹ́gẹ́ lànàbí bẹ̀rẹ̀ mẹ́rin àǹtà sáníọ́ òun àná abdullahi èmi ní abdullahi anábì wa gbé orúkọ mi ó wá gbé kó ní tó ń rò ní tó gbé lọ sí abdullahi kí kúnta abdullahi ń

Ànábì ní zip yóò lókè díẹ̀ sí àgúlá ẹ̀fún fà á tó kọ́ lókè díẹ̀ sí. Ànábì tó ní zip yóò lókè díẹ̀ sí ọwọ́ ìgbà tẹ̀mẹ̀ta fàkọ́ọ̀lá ìkọ̀wò. Àwọn tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́gbẹ̀ tó ń bẹ ní ọ̀dọ̀ àbúlá ì tó wà nígbà tó wọ̀ ìṣẹ̀lẹ̀ sí. Àwọn ni ah, àbúlá ò tẹ́ sí pé wájú ànábì o. ìlà ayé ìrẹ̀yà ọ̀sùn ọ̀gbà. Wọ́n ànábì sọ́lẹ̀ kan fún màá níbo ló wàá pàdé bá wọn alẹ́ mi ẹ̀sìn òun ìlà àǹsọ́ọ̀fì ọ̀pọ̀yìn ìlà àǹsọ́ọ̀fì ọ̀pọ̀yìn tòṣe àárín kókó tẹ̀ méjèèjì òun náà ló pàdé dára ló pàdé òun àárín kókó tẹ̀ méjèèjì àárín ojúkú méjèèjì lọ́yọ̀ àárín ojúkú méjèèjì òun náà ló pàdé àríwá ní fàlàhàràjì àbí ẹgbọ́n fàlàhàràjì kò sí láìsí yẹn pé kò sí ẹ̀sìn ìlú hajj nìyẹn kò sí ẹ̀sìn kò kí ń sí ẹ̀sìn máa bẹ́ẹ̀ lè kà bẹ́ẹ̀ fẹ́ni tí tiẹ̀ bá sùn sísàlẹ̀ ju àárín onígbèjì lọ kò tẹ́lẹ̀ fún o ó tún sísàlẹ̀ ó kọjá àjáde ó tún sísàlẹ̀ ó gbéra nì tó fi dé ó wá sọ̀rẹ̀ dé gbé ó dé ọ̀kankan àárín kókó tẹ̀ méjèèjì ẹ̀bá ẹ̀nà àwọn kókó tẹ̀ ó wà láàrin ẹ̀kọ́ bọ́sítà ẹ̀kọ́ tẹ̀ àdígbẹ̀rẹ̀ wà mọ́ àṣàlì mínàlì àbẹ́yìn mínàlì ìzà gbogbo ẹni tí a sọ tó bá wá wọ̀ lọ́kùnrin mùsùlùmí tó bá kò ní ìdájí kókó tẹ̀ òní tó wá fi lè bọ́sítà rẹ̀ fẹ́rẹ́ àdẹ́bìnrin ti náà ẹni yóò bá rẹ̀ lọ́wọ́ gbogbo gbogbo ẹ̀sẹ̀ tẹ́ ẹ bá ti pé wọ́n fi iná ìyá náà sí ni wọ́n fi sí ìkílẹ̀sẹ̀ yẹn kẹ̀bírọ̀ awó òbírọ̀ kẹ̀bírọ̀ ẹ̀jẹ̀ náà ńlá ni o. òun làjẹ́bí sọ̀rọ̀ mọ́ ọ̀hún àlewà sọ́nà bí sọ pé ìdárọ̀ ìlú bí ẹ bá jẹ́ tó gbà bàbọ̀ mọ́ gbogbo tó bá wọ̀ láyé ó gbọ̀rọ̀ bọ́ sí àárín kókó sẹ́yìn àdébàdé àmọ́ o bá aláìsí òṣẹ́sẹ̀ ní jẹ́bẹ̀ tẹ́lẹ̀ tí bá bọ́sálẹ̀ ó bọ́sálẹ̀ fá ogun adé àárín okùn tẹ̀mẹ́gẹ́ àdébì ni ó bá ti bọ́sálẹ̀ okùn tẹ̀mẹ́gẹ́ báyìí bẹ̀rẹ̀ ní ìjà fún ẹ̀. nítorí léyìí tabarẹ́ tí mayọ̀ sí tó kan sí tó kan sí ìdílé kọ́ra àpá díẹ̀ lọ́wọ́ fà díẹ̀ náà ayé rẹ̀ tó bá dáyé níbi ọ̀dà àwọn tí ó tẹ̀sí lẹ́ni pa àwọn tòkòtà òyìnbó rẹ̀ níbi àwọn ẹnu yóò ti kàn yín látàkà tó fún ilé ìdìbò kẹlẹ ìdìbò alábàlálùsọ náà fún ẹni òun ló ti kí ló máa kí ló máa rẹ̀ kọ́dà kò wọ́n ní mọ́ ọ̀kà yóò wá pé ló pọ̀ ó sì gbé fẹ́ǹsì bí i ní sùsáàbì yóò wá fún wa àyẹ̀dí ṣe bẹ́ẹ̀ mo wá fi tẹ̀tẹ̀tẹ̀ bí tẹ̀tẹ̀tẹ̀ gbogbo àtọ́kọ́ fẹ́fẹ́ wọn rán ọdún bọ́ sí àárín òkúta rẹ̀ tí wọ́n lè wáyé tó kàn ní wọ́n bá náà wọn ò ní kí èsì ọ wọn ò ní kí èsì ọ lé yín àwọn bá sábà wọn máa ń kéde ọmọ ìwé lọ́dọ̀ wọ̀nyí wọn fi máa lè wọ̀nyí fún ìjọba rẹ àwọn bá ti kó sálẹ̀ kókó tẹ̀ òun náà àwọn ẹ̀sìn tí a fi di aláṣẹ mi ẹ̀dí ká dúró lórí àpẹẹrẹ nínú àwọn nǹkan tá a fi mọ ẹ̀ṣẹ̀ ńláńlá òun ní ẹ̀ṣẹ̀ tí ó bá fi láàn láàn láàánà tán lè fi síbẹ̀ ẹ̀sìn àlọ́ náà yọ́lọ́ ní ọlọ́run láàánà yẹn ni àbálẹ́bí ní aláàánà rẹ̀ ni nǹkan yẹ ẹ̀sẹ̀ láàánà yóò láàánà tó lọ́ yí aláàrí kàdìdì irọ́ pípa ẹ̀sẹ̀ láàánà yẹn ẹlòmí àmọ́ràn kò mọ́ ní kankan wà láì ó ti ó ti gbogbo ọ̀rọ̀ kò ní jáde lẹ́nu rẹ̀ ó jẹ́ ẹlòmí ìlú mọ́ padì kọ́dà irọ́ irọ́ àfẹ́ àwàdà àìsí irọ́ sọ̀wàdà anẹ́bí ni ara ọ̀dẹ́bọ̀ náà ni ó wẹ́ìlú gbogbo dáadí wẹ́ìlú iná ní jẹ́ àyè kan ná oníjẹ́ wẹ́ìlú anẹ́bí ni wọ́n ní àyè kan lọ jẹ́ àdámà oníjẹ́ wẹ́ìlú kan oníjẹ wáyélù àìsẹ́ ogun ìjọba wáyélù límẹ́yìn láti fẹ́lẹ̀ tí ó bá àwọn èèyàn sọ̀rọ̀ wáyé kìdè tí wọ́n ń fi ọ́ ń fi ọ́ sí ibi ọ̀rọ̀ sí sọ kò parọ́ yan àmọ́ parọ́ ní tí ò tẹ́lẹ̀ ní sọ lìyúnì níkàbí yìí àìkọ́wò

tí ó tẹ́lẹ̀ wọ́n àwọn ọkọ̀ tẹ́lẹ̀ tó ń rí gómìnà ìrọ̀lẹ́ ìjẹ́ òtàrà ìjọ tọ̀tọ̀tọ̀ àtàlẹ́ ìwọ́ ìlú dáhù lẹ́gbà tó ti wáyé bẹ̀rẹ̀ ní ohun ó wá parí ọ̀rọ̀ náà ó ní wáyé ìlú dáhù wáyé ìlú dáhù ó wá rí títí wáyé ìlú yẹn lẹ́ẹ̀mejì ìgbé ọlọ́run máa bẹ́ẹ̀ tọ̀ ẹni tó parọ́ kì í ń parọ́ mọ́yà kò parọ́ mọ́yà àmọ́ parọ́ fún àwọn èèyàn ní tí ò tẹ́lẹ̀ ló tẹ́lẹ̀ kìí ti tó ṣẹ̀ yìí tó sọ yìí kò àfẹ́ẹ̀tì wọn bí ọjọ́ lájọ́ ọjọ́ tó ní o lórí ìlú ìparọ́ ẹ̀ṣẹ́ láti ìrọ̀ òun ló fi jẹ́ pẹ́lú Islam irọ́ pípa wọ́n á fi níkan wọ́n pè ní ẹ̀rẹ́tì rẹ̀ àdébùtọ̀ ọ̀gá àwọn àdébùtọ̀ náà Islam ò fẹ́ bí àdébùtọ̀ kápá wọn bọ́sẹ̀ Islam àgbékalẹ̀ ọ̀gbọ̀rọ̀ parọ́ tó ẹ̀sì ọ̀gbọ̀rọ̀ parọ́ ọ̀rọ̀ tó ọ̀sọ̀ yẹ ó lè fẹ́ jọ àwọn kèfẹ́ ọ ẹ̀m alẹ́sọ̀lọ́wọ́ àríwọ̀sẹ̀lẹ́ táwọ́ríyà náà lórí àtàwọ́ríyà ẹ̀kẹ́ta bẹ̀rẹ̀ ọlọ́mẹ́rin náà àwọn tó bá ń sọ ẹ má jà wá sí iye ọ̀rọ̀ ọlọ́ta àbọ̀kùn àwọn akáwọn tó wà sọ ni à ń dára lẹ́kọ̀ọ́ ni a gbọ́dọ̀ sọ ọ sọ pé ó dé àyè ẹni báyìí ẹni báyìí mo ti sáwọ̀ ẹ̀ka parọ́ wọn àbẹ̀tẹ̀ kan ní àtàwọn èèyàn tó bẹ̀ àtàwọn èèyàn náà pè é ìgbà táwọn èèyàn ṣe gbólóhùn tó jẹ́ pé ó ní ìmọ̀ tó jẹ́ ọ̀nà wọn ó lè jẹ́ pé ọwá sọ pẹ́gbà tó bàtọ́ wà ní ìsẹ́sí kẹrin ọwá sọ gbólóhùn ẹ̀yà ni ọ̀tọ́lọ́rùn yẹn ìtumọ̀ tó fi túmọ̀ tí ó mọ́ wá wọ́n sọ sọ fún ìtumọ̀ tó súnmọ́ ni ìtumọ̀ tó kọ́mọ̀ òun ni ó mú wọn sọ sọ fún àmọ́ ìtumọ̀ tó wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ ìtumọ̀ tó jìnà ni olùmọ̀gbà lérò pẹ̀lú ẹ̀ wọ́n yẹ ànábì sallallahu alaihi wasallam wọn náà pàdé ànábì àwọn ilé náà pàdé wọ̀nyí wọ́n lè kọ́kọ́ fẹ́ kàn lé wọ̀nyí wọ́n bá kọ̀ pé ẹtí wọ́n ìró tó náà wà ní wọ́n á pàdé wọn. wọ́n ní mọ̀nà áńkùn wọ́n ní sàlẹ̀ yìí ànábì ní dáhùn bánú lè máa bánú lè máa bí ó kọ àwọn alùpà lórí mẹ́rin ìran ìran ló pèlé bàánú bàánú lórí nìkan wọ́n ti bàánú lórí mẹ́rin àwa ní ìran omi omi àwa tọ́ ẹ̀bà lọ́nà ní pàtó wọn pẹ̀lú onímọ̀ àlùmọ́ méjì ló pèsè èyí tó súnmọ́ àwọn onímọ̀ wù omi ló ti kọ́mọ̀ pé a máa mú a máa mú olókọ́ta lọ a máa sáré ti gbà lérò kiri yìí wọ́n ní àtọ̀ àwọn ẹ̀sẹ̀ ní yóò ibi àtọ̀ náà kiri náà ti ṣẹ̀dá wa sáré gbà lérò yẹn wọ́n náà wọ́n padà ní sọ̀tán náà àti àbúrò kí wọ́n pàdé wọn wọ́n padà àwọn méjèèjì anábìwá àwọn tó ń bọ̀ ìlú àti sọ̀tán wọ́n ti sọ̀tán ní anábìwá ti ń ti pòlísàn rẹ̀ káàdì alẹ́bìnà ilé èdè ìsinúkún yà yìí àbíwá lọ́wọ́ tó ti kú ìpínlẹ̀ tó rẹ̀ ìsinúkún yà yìí máa fi wọ́lẹ̀ wọn lọ tó bá ní bẹ́ẹ̀ tó ẹgbẹ̀rún ọlọ́run ẹgbẹ́ ti fún náà ẹ̀sán kankan tó jọ mọ́ ìta àwọn ọmọdé yà yìí wọ́n ti fún aláwọ̀ ẹ̀sán fún ẹ̀sán òun náà mú ní wọ́n fi wọ́n bá rẹ̀ lọ dáa ẹ̀tọ́ríyà ni ìsìláàmù mẹ́ta pàrọ̀ lànà ìṣọ́ ọlọ́wọ́ ẹ̀wọ̀ sẹ́lẹ̀ àwọn nǹkan mẹ́ta kan bẹ tó bẹ irọ́ ẹ mọ́ jẹ́ àpè wọn súnà ẹ dákun lọ súnà lọ tó dáre o irọ́ súnà ni súnà lọ́wọ́ bẹ́rọ ẹgbẹ́ irọ́ kan irọ́ súnà kò sí náà pẹ̀lú irọ́ súnà jẹ̀má anábì ní èsì kiri yìí lẹ́yìn sẹ́ńkẹ̀lì anábì náà nǹkan yóò kì í ṣe irọ́ ẹ má pè ní irọ́ òun ni ọ̀rọ̀ tí yẹn sọ láàrin ẹ̀mẹ́ ìwọ́n fẹ́ paríjà láàrin àwọn méjì gbogbo ọ̀tọ́ bá sọ ń bẹ̀ kọ́ kiri pé àárín àwọn méjì obìnrin yìí yóò fi dánmọ́ra obìnrin jà mọ́ gbogbo ọ̀tọ́ bá sọ ń bẹ̀ wọ̀nyí alẹ́tẹ̀lá ló pè nírọ́ gbogbo ọ̀tọ́ bá sọ ń bẹ̀ wọ̀nyí má pè nírọ́ o àmọ́tí àdékẹ́ ọ̀rọ̀ nírọ́ lápòjú ẹni ti ọlọ́bẹ̀ nìkan Ah, ó wà fún ìsinmi tẹ́lì gan ó fi ọgbẹ́ ọpẹ́ ìwọ̀n sọ ẹ̀fún ẹ̀wọ́ àlọ́ ọ̀pàá rẹ̀ kò ní sọ́kẹ́ kẹ́lẹ̀ ọ̀pẹ́ tó wà lẹ́tẹ̀rẹ̀ lọ́nà ọmọ wọn lẹ́tẹ̀ bá mọ̀ yọ́ àbájọ wà ní àmójú tí òun àwọn olùgbà tó bá ti tàbádà ń pàbẹ́ kò kò bá kọ́ rí ọ̀hún ní ìfún kọ́ rẹ̀ ohun pèmí owó jọ lọ́wọ́ gbogbo ẹ̀mí jọ ìfà ìtẹ̀ lọ́dọ̀ rẹ̀ ànẹ́bí ní gbó ọ̀rọ̀ tó sọ ní sọ́sọ́ ní ò sọ kò sọ ní tí ò bá sọ tó bá sọ kí lápè

báyìí ẹwọ́n báyìí ẹbá dé báyìí ẹwáyà báyìí gbogbo àlọ́ ẹbọ́ ilé lọ àlẹ́bìnrin ti pọ̀ sí o láàrin òlélẹ́lẹ́ yìí èyí tẹ́ tó sáré olèlélẹ́ yóò tó wà nídìí yóò wọ́n lọ́kọ́ bá wọn mú ẹlẹ́kẹta wọ́n ní o lọ̀rọ̀ sí ọkọ ó sọ fún ìyàwó rẹ̀ nígbàtí ìyàwó gbé rẹ̀ lé àwọn obìnrin nígbàtí gbé rẹ̀ wọlé gbogbo ọ̀sí bá lè rí bá kọ́ńgà náà fún tí tí tí ìfarabalẹ̀ àdébí ìgbèrè ìgbèrò àmì ìbẹ̀rẹ̀ ọlọ́run òun èyí bá lélé ẹbẹ̀rẹ̀ ọlọ́run àbẹ́sẹ̀ ìmú sábà sọ tó yà lédè sọ̀rọ̀ ìsìláàmù mẹ́fà parọ́ ló kàtó lẹ́yìn lára àwọn ẹ̀sẹ̀ tábà tọ́nà ti lánà sí olùrọ̀pọ̀ àwọn ìjà ìjọ̀jọ̀ ìjìnà láàrin ọ̀rọ̀ bákan náà nínú àwọn ẹ̀sẹ̀ tọ́nà bá ti lánà sí àníbùsọ̀ ọmọ rẹ̀ ó fẹ́ ṣe ìyàwó ẹwọ̀n gan ọmọ rẹ̀ fẹ́ ó fẹ́ ṣe ìyàwó ọmọ ẹni tí obìnrin kọ́dà bí ìyẹn obìnrin náà fẹ́ àwọn ẹgbẹ́ sí ọmọ ìyàwó ó fẹ́ ìyàwó sí lọ́pọ̀ náà ó lọ́mọ àbí onímọ̀ra obìnrin sì fẹ́ràn sọ ó wá fẹ́ dirun irun ìyàwó irun tó fẹ́ sí ìyàwó àmọ́ jẹun jẹun ti wá jẹun rẹ̀ tán jẹun jẹun ti jẹun rẹ̀ tán ó sì fẹ́ sí orun rí ọkọ̀ orí lọ́wọ́ pa ìgbàyàwó tó wọlé náà yóò pèsè dáadáa náà yóò ẹgbẹ̀kọ̀ ó mọ̀yọ̀ pa ọ̀tún lè dinú yóò yàwó rẹ̀ ọwọ́ àbúbá ní Muhammad báwọn sáré fi nínú yá yọ lẹ́bí ní àmọ́nù láti kọ́ ti mú ẹ̀yìn ìyàjá ìláàrí ọ̀rọ̀ ìjẹ́ àwọn ìjọba náà yọ̀wọ̀ sáré o gbogbo lẹ́bàá ti nínú sẹ̀lẹ̀ ẹmọ́ gbẹ̀yìn lọ láì ti gbọ́dọ̀ bá máa di ẹmọ́ gbẹ̀yìn lọ láì ti pánà bí lọ́ọ̀dì ẹlọ gbọ́dọ̀ náà pé kí lọ́nà sọ pa ẹ̀ ẹlọ gbọ́dọ̀ àdínẹ́bí pé kí lọ́nà sọ pa rẹ̀ àdínẹ́bí ò sí láyé mọ́ lónìí mo lánàá lọ súnlẹ̀ rẹ̀ ẹlọ bí lọ́wọ́ wọ́n wá bí lọ àpá pípọ́ àlọ́ sísán wọ́n wá bí ìgbẹ́lẹ̀ mọ̀ lódá ọ̀nẹ́ sílẹ̀ mọ́ arábìnrin ni ọmọ àwọn fẹ́ ṣègbéyàwó àmọ́ jẹun jẹun ti jẹun rẹ̀ wọ́n lẹ́bí tí mo lè mú nǹkan kan tí papọ̀ mọ́ ẹran rẹ̀ omi tó fi kí ni tó fi ṣe bí àlẹ́bìnrin ọ̀pọ̀ ti bẹ́ẹ̀ ibẹ̀ ni àdìbò ti kọ́ mẹ́lú ajá wọ́n lù sọ̀rọ̀ ajẹ́pẹ́ inú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ẹ̀bíọ̀ inú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá onílágbére òun ni kéèyàn máa gbére kéèyàn máa fi kan fọ́nà. sẹ́ẹ̀lì ibi táwọn ẹ̀ṣẹ̀ wọn àgbẹ̀kọ́ fi wá o àzáàrù gbólóòbù kí ni tábà tí àwọn ọ̀gbẹ́ni wọn tẹ̀ kí ni ọmọ jẹ́ rìsọ́ọ̀tì sẹ́ẹ̀lì gbogbo rìsọ́ọ̀tì ẹgbẹ́ rìsọ́ọ̀tì ẹ̀ àwùjọ orílẹ̀-èdè àwùjọ orílẹ̀-èdè àwọn náà orílẹ̀-èdè lọ́dọ̀ ìrẹ́jọ kẹmọ̀ fi nǹkan kan kìí ṣe wọn mọ́ ní ẹ̀rọ ní ọ̀dà mímí wọn ẹbí ní ọ̀dà táǹkì ní ọ̀dà àtàtúmẹ̀tì alábẹ̀sẹ̀ ní ọ̀dà àtàtúmẹ̀tì lẹ́tọ̀ àtàtúmẹ̀tì tẹ́tọ́ gbọ́nà ti kúnná àbí ilẹ̀ ẹgbẹ́ ẹ̀rọ tẹ́tọ́ tó ti kúnná ìgbẹ́ ní àtà gbogbo bí àtàjẹ̀ mọ́lẹ̀ ní àtà kìí ṣe nǹkan yẹn ní jẹ́bẹ̀ ọ̀rọ̀ sàmọ̀lọ́wà o gbogbo tó bá ti mú tó fi kún rẹ òun pè ní àjẹ̀kí ẹ̀jẹ̀ ló jáde ní ọ ẹ̀sẹ̀ ńláńlá ni o kọ́nà ó gbìyàn kíkẹrẹ kọ́nà ó gbìyàn ìlẹ̀ kíkẹrẹ ìkí ọlọ́run ayé láti kí á máa kó gbìyàn jẹ́ sí kọ́lá tó ṣe yára ẹnu fáwọn olóba dí ó alájẹ́ aláwọ̀ àgbàmẹ́dẹ̀ nígbà yìí ti gúdé inú ọmọ àti ìdùgbú bá ń fi eré ìfún àìrẹ́lẹ́dẹ́ ó mẹ́díkọ́lọ́ láàrín àmì bákan náà nínú àwọn ọ̀sán ló jẹ́ láàrín òun ní kí ẹ̀mọ́ Ẹnìké, orí ìmẹ́rẹ̀ pọ̀ náà wọ́n yàtọ̀ láti ìjọba yìí. Wọ́n jáde láti ìjọba yìí lẹ́wọ̀ tó wà lókè. Àmọ́ta fífò àwọn ọ̀nà pé láwọ́ sí ilá ara àwọn ọ̀nà. Àtàtàkùn látàtù lára àwọn ọ̀nà. Bá ti kọ́ ìjọba ní ha, àpàtàkùn ìjọba ké, gbogbo àbábùlà. <laughs> Àtẹ́kùn báyọ̀ bú

tí ọlọ́wọ̀ bá dé alẹ́ gbogbo aláwọ̀ná lẹ́gbẹ̀ pé àwọn ẹ̀sàmọ́tọ́wọ́ pé ọlọ́wọ̀ bá wò ní gbà wá wí ìmọ̀ eléyìí fún àwọn ẹ̀wọ̀ ẹbí sọ fọ́nàwọ̀ bá nígbàfọ́nàwọ̀ bá rọ òun ọlọ́wọ̀ ẹ̀fọ́nàwọ̀ láàrún ní ìkà tó sọ fún mi ẹbí wọ́n sọ ẹbí wọ́n sí ọlọ́wọ̀ bá dáàbò òbí dáàbò ní ìlú lọ kẹfọ́n náà pẹ̀lú ní alẹ́ kó jọ́ kan ẹni òjìbọ̀ ní pọ́ńtà tí ó kọ́ lọ́dọ̀ ìfọ́nù wọ́n fún ẹ̀ta ní ọ̀nà bí fàtọ́lá òun wá pọ́nà yìí tí mo ti gbà lọ́nà

hàtẹ́ lẹ́fọ̀ àtàwọn ọ̀ṣọ́lá tí títà ní ní ò sí tẹ́jú ìdè tó pé sọ̀kọ̀ báyìí tí ó dé ti gbọ́ ẹ̀ pé gẹ̀yẹ́ àwọn ọmọ ni tí ò bá ti gbọ́ àmẹ́bí ti tọ́ pẹ́ lóòpọ́ àmáwọn ògbọ́ ní àwọn ọmọ ìwọ̀n kọ́nà fún wa àwọn ògbọ́ àwọn àbáwọ̀ tẹ́ ẹ̀búrú àti burú yìí àwọn àbá ti wà báwọn bá ti gbọ́gbọ́ lóòpọ́ tó wá ìwọ̀n láì àwọn lórí àwọn àtàrà débì ti láyé abára wa sídá ẹ̀yìn tó bá ti kọlẹ̀ fún láti kéré àmẹ́bí ti ọjọ́ ọ̀dá ní yóò má kọ̀ fún ọmọ bóyá ìlú alẹ́ ọkọ̀ fún ìlú ìlú ọkọ̀ fún àkọ́bí má kọ̀ fẹ́lẹ̀ kẹta wọn láti ó tó ń bá ẹ lọ sí gírí ẹmọ bá láta fún sára ẹmọ bá là tó alẹ́lẹ́ ká má ṣe bẹ́ẹ̀ ẹ̀kẹ́bí ọ̀pọ̀ ẹ̀sẹ̀ ńláńlá ni ní táwọn kan rí rẹ́ bí kọ́jọ́ pé àtàní ẹ̀kẹ́bí ọ̀rọ̀ bẹ́ẹ̀ bá ìgbé má kọ làbí àrámọ̀ ni ó bẹ̀rẹ̀ ti jà àwọn ẹ̀sẹ̀ ńláńlá ni kọ́dà ẹ̀sìn náà lálẹ́ ìjọba sábà gbà lórí àwọn nǹkan méjìlá ti dápọ̀ lẹ́sìn nínú àwọn nǹkan tá a mọ̀ kí á ilé yìí òṣèlú ńlá ni àti kékeré ẹlẹ́kọ̀ọ́kọ́ gbogbo ẹ̀sẹ̀ sábà ti fi ìyá náà sábà ti fi lẹ́sẹ̀ yálà ọlọ́run nàbà nàbì ẹ̀sẹ̀ lára ẹ̀sìn náà sí o ẹlẹ́ẹ̀kejì àti wọ́n fi làánà sí tó bá لا اله الا الله وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت ẹ̀dá fún àgbẹ́gbà sẹ́mìnà fún ọ̀rọ̀ ọ̀kan ó wà lórí ààrẹ owó rẹ̀ ó sì lè dìbò lọ́wọ́ tó ọ̀síta bákan náà ó ń dìbò lọ́wọ́ kíláàjẹ kíláàmù ọdún tó ṣe tọ́ka fún kí àwọn ìlú lọ́wọ́ ọlọ́pọ̀ ní dáwà dáadáa fún àtàwọn ọmọ ẹlẹ́sìn ọmọ ọmọ àlẹ́ wọ̀sánlá ó ti pẹ̀lú tí ó bá ran ọmọ rẹ̀ lọ́wọ́ lórí káta ayé túbà tó bá láti fẹ̀lẹ̀ sí wájú láti fi rárá ọlọ́pọ̀ wọn ló pẹ̀lú tó ń lọ fún wàhálà láti fi rárá ibi àwọn ọ̀rọ̀ àlọ́ lórí ìgbàlẹ́ ìgbà náà ìbéèrè one two three four five ó bẹ̀ tó bá six seven five. ọ̀nà ẹyọ kọ̀ọ̀kan ẹlọ́pàá ìlàbàdì lò gẹ́gẹ́ lókun yáyì ẹlọ́pàá ọ̀nà ẹyọ kọ̀ọ̀kan ẹlọ́pàá ìlàbàdì lò gẹ́gẹ́ lọ́nà ẹlọ́pàá náà ẹ̀yìn nọ́mbà wọn ọ̀kẹ́ bọ́ọ̀ ní nke, pèlè bàwọn àwọn yá ọ̀kẹ́ ó kàn wọ́n ṣàlọ́ Ọlọ́ṣùgbọ́n Ẹni tí orí ìṣẹ́ wà ní gbogbo ìjà fún àwọn tó fẹ́ pé bí wọn àgbọ́lẹ̀ pàtàkì bẹ́ẹ̀ ìjábọ̀lẹ̀ pàtàkì ìjà pàtàkì kan lọ

ọ̀rọ̀kọ̀ orí kan ṣúgbà ní náà wọ́n ń dalẹ̀ láwùjọ kò máa ṣùgbà bẹ́ẹ̀ ni àwọn ìlẹ́sẹ̀ ìjọba ti rgb àwọn rgb ní ṣọ́ọ̀ṣì ó lọ ó lọ sí pẹ́kọ́lọ̀ pé dá ìkẹ́lá àti ilé àti ìkẹ́kẹ́ tó wọ́n wà ń tẹ̀sí mákẹ́tì wọn ìlà sọ ìdílé lápárí rẹ̀ láti yẹ ó jẹ́ ẹlẹ́kẹ̀ẹ́ nínú ìfẹ́bà ẹ̀sùn rẹ̀ lọ láti wá ẹgbẹ́ rẹ̀ kẹ̀kẹ́ àwọn àrọ̀ ti rgb ní wájú wọ́n àwọn ẹlẹ́sìn mákẹ̀tì wọ́n á ní lẹ́yìn àwọn bàbá wọn àti kéèkì lórí ìjọba ẹ̀ fún ọ̀rọ̀ ajá àwọn owó lẹ́sẹ̀rẹ̀ àwọn ẹ̀rú dìbò kí wọ́n fi ṣe wọ́n máa fi ń lọ́gbà ó yẹ ní pé wọ́n bá wọn láti ní ẹrú wọ́n máa ń tẹ àwọn owó sí àwọn àwọn àwọn àti ọdún wáṣọ ọdún sí ìjọba lórí ìpàtàkì ẹ̀ẹ́ta ni. Ẹ̀gbọ́n ó jẹ́ bàbá láti jọ sí ìfẹ́lá láti pé fáìlì tó láti ìfẹ́lá rẹ̀. Wọ́n á rí àwọn fẹ́ ti Mi ò mọ̀ dájọ́ rẹ̀ ṣàlàyé òkúrí òkúrí. Ẹ̀ẹ́bílẹ̀ ìrìn òní. Ọba 3. Ọlọ́dọ̀. Àwọn ìgbẹ́ ọ̀nà sílẹ̀, àdáwà ọ̀rọ̀ ìlẹ́rìí. Ẹ̀ọ̀kan. Bẹ́ẹ̀ jẹ́ sí. Ọ̀gẹ́. Ìrọ̀kùnlá fẹ́. Ẹ̀rọ fún ọ̀nà. Ẹ̀rọ fún ọ̀nà. Ẹ̀rọ fún ọ̀nà. Káwọn tó ọ̀pá nílọ̀, ọ̀rẹ́bẹ́ta lẹ́kùn tẹ́ ẹgbẹ́ pé ń wá kò tí ẹ̀ ń wá mọ́ kèèmà ń wá mọ́ bájúwá ní àwọn àmàlì àwọn ń tí àwọn kankan àwọn gbogbo àti ẹ̀sìn wáyà yìí àbí tí lọ́gbọ̀mí náà kò tí ẹ̀ sí ìgbọ́wà sí tẹ́lẹ̀ bó ń dára bí ọ̀dá ọ̀tẹ́ ni ẹ wá ń ṣe àákàkó mọ̀ náà ni bọ̀tẹ́ lẹ́pọ̀ òun ò sí ẹ̀fẹ́ wá ń jẹ tó bá tẹ́ gbọ́wà sí ẹ̀dẹ́ yóò ọ̀rọ̀ lọ́pẹ́ wọ́n lé ní tí ẹ bú tí ò bá ń kọ́ra ó lè kèdè ó lè padà kúkúrú ẹ̀wọ̀n kò fẹ́ gbọ́ ọmọ ní ń sáàbí ojú wa sọ ọ̀rẹ́ ìgbèrè ẹlẹ́kẹta òun lẹ́kọ́ ń wá mọ̀nà tó wá mà wọ́n tó bí bẹ́ẹ̀ náà nìkan yẹn tó wá ń ṣe látàwọn ẹwà ìmọ̀nà ẹ̀sìn tó náà ni àìkú mọ́nà ẹ̀sìn tó bí ya tó bá wọ náà bá ó lè sàbójú bò wọn tó bá ti wù ú ó lè ti àjẹ́ lórí ẹ̀ tí ó ti mọ̀ yẹn tó wá ti náà lọ tó bá ń ṣe kàyẹ́ náà ṣe ṣe kàyẹ́ ìgbà tí ò bá ti sọ́dẹ̀ kọ́ ẹlẹ́dẹ̀ rí tọ́wọ́ bá lè forí jì tó bá wù ú lọ́kì àrẹ̀yẹ tọ́wọ́ sí ẹlẹ́dẹ̀ ọmọ òṣàlà ọmọ apá ẹ̀ Okay ẹni tí títọ̀ Tíkọ̀ ẹlùgbé máa fi jẹ́ àti títọ̀ òṣìkò bẹ̀rẹ̀ àrígbé ní àtẹ̀sí rẹ̀ sáré àwòrán ni àwòrán lẹ́mẹ̀ẹ́ ọ̀dá. Ọ̀tá láwòrán ìjọmí náà ni gẹ́gẹ́ àti àmúdá ní àfíìsì àbára ó ní ẹ̀dá òkú fún àmì ọjà fọ́tò náà rí pátínà ṣẹlẹ̀ máa yá di àbáwọn nǹkan rí mọ́tò sí lẹ́rìí ẹ̀mà ti bẹ̀rẹ̀ tó bá lè ṣe ẹwà nílẹ̀ kejì àwọn fídíò tó wọ́n kọ́ àwọn afárí wọn kó ti bẹ̀rẹ̀ bó lè fa aláwọ̀ tí wọ́n ní àwọn ọ̀rọ̀ náà wọn náà fà tó bá lè ṣe ọ̀dẹ̀ yìí tó rọ́ nílẹ̀ pé súnmọ́ tó mú tàkàrà àwọn gbogbo àwọn ríńlá tó fi tẹ́ ní àwọn àwọn

tí ó rí bíjì sí pẹ́lá àjọ yìí ọ̀sán ni ẹlẹ́ ọ̀nà òṣèlú ẹgbẹ́ ìṣẹ́lá ti bí o kọ́ bí bí orin yẹn wọ́n so máa láti gẹ́lẹ̀ yìí láti lè fi ọ̀sán sí orin sí ìrọ̀sìn kan ọmọ òṣèlú ààrẹ ọ̀wà nípa rí àrí náà ẹ̀rọ Ìgbé Ìyá máa gbọ́ngbà ìwà bí i ìwà ìṣòro fún mi ìyẹn ti parọ́ lónìí yẹn ìtọ́jú ìlàkó tí ó ní sí àwọn tẹ́lẹ̀ jọ ti jẹ́ bẹ́ẹ̀ ní ẹ̀kọ́ ti àtàrí àjápọ̀ lè káàkiri wọn sọ pé à ìkọ̀ mọ̀ sí dáadáa nǹkan sí dáadáa lọ́gbẹ̀ẹ́ ní o ìran pé wọ́n ń lọ pé àwọn ọlọ́gbà jẹ́ àbí ìkórìíra pé wọ́n tẹ̀lé láàrin wọn kàkà bẹ́ẹ̀ ìrìn àdéṣọ́ rẹ̀ ẹ̀kọ́ ń sanuwadé ń sanuwadé Kò yá púpọ̀ eléyìí ọ̀nà òṣèré ọmọ lọ́dún ìyáwó ìsìnmá, òṣàlógbẹ́nà ní, ìgbówà ní ìjọba kàrù rárá, àrùsà ọjà òjá, ọjà òjá èdè ni, ọjà òjá ọ̀sùn pé òta, àti ìta lónìí. ẹ̀mọ̀ ó ní tà ọdún òyà ó lọ pé ó tà nítorí wọn